gbogbo ẹ̀yin tí ẹ ti wá bí ẹ ṣe fẹ́ wo sinimá Àlàní Ológun Ẹrú apá kẹta àti apá kẹrin tí a mọ̀ sí Final Saga ẹ tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí torí orí ìkànnì Best Yorùbá TV tẹ wáyé ni a ti máa sọ bí ó ṣe ń lọ lórí film industry àti pé ìgbà tí apá kẹta sinimá Àlàní Olúbùn Ẹ̀rígbà máa jáde orí kan nìyẹn láti jẹ́ kí ẹ mọ̀ àmọ́ tó bá fẹ́ jẹ́ ní alákọ̀ọ́kọ́ tí yóò láǹfààní láti kọ́kọ́ rí apá kẹta sinimá yìí ẹ tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí torí pé ẹni tó wà ti tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ni yóò kọ́kọ́ láǹfààní láti wo apá kẹta sinimá Àlàní Olúbùn Ẹ̀rú nígbà tí a bá gbé jáde sí orí YouTube channel ẹ jẹ́ kí a wá sọ̀rọ̀ nípa apá kìíní àti apá kejì sinimá yìí òṣèré tó bá mọ̀ nípa nífẹ̀ẹ́ sí jùlọ nínú sinimá yìí mo fẹ́ kí ẹ korúkọ òṣèré náà kalẹ̀ sínú comment section tó wà nísàlẹ̀ fídíò torí pé òṣèré tí orúkọ rẹ̀ bá ti pọ̀ jùlọ ni a máa lò sínú àwọn sinimá wa èyí tó máa jáde sí orí youtube channel ní gbogbo ìgbà sójú wòran yín ẹ má gbàgbé èyí tó ṣe kókó jù lọ ni pé ẹni tẹ́ wá mọ̀ pé fẹ́ẹ́ tètè rí apá kẹta yìí nígbà tó bá jáde ẹ̀yẹn tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí kẹlẹ̀ bá kọ́kọ́ rí o ẹ ṣé o adúpẹ́ o lẹ́yìn náà kẹsì kọ́ sínú comment section pé Àlàní Ológun Ẹrú part torí a máa wo comment section yìí bó bá ṣe pọ̀ sí náà ni yóò tètè jẹ́ wa lára láti tètè gbé apá kẹta jáde lẹ́yìn náà kẹ̀dẹ̀ like button kẹ̀dẹ̀ bá ṣe fídíò yìí àmọ́ ẹ má gbàgbé tó ṣe kókó jù lọ ní subscribe button tá ní kí ẹ tẹ̀ yóò ṣe kókó dẹ̀ ṣe pàtàkì ẹ ṣé o.